ìkẹ́. ọ̀pọ̀ ire àtọ̀hún tó dára. ẹ máa bá wa ṣí ẹ̀ kẹ́ máa lọ́ọ̀bẹ̀ kẹ́ máa láìkẹ́. Like ajúbà ọlọ́run elédùmarè ọba àwọn ọba ọlọ́run àwọn ọlọ́run agbanilágbàtàn arúgbó ọjọ́ àdàgbà má pàròyè ọlọ́run tó ní àárọ̀ tó ní ọ̀sán tó ní alẹ́ tó ní ọjọ́ gbogbo tó ní gbogbo ìgbà tó ní ayé mi àti ìwọ kò sẹ́ni tó yẹ ká kí kò sẹ́ni tó yẹ ká júbà kò sẹ́ni tó yẹ ká gbà fún bí kò ṣe ọlọ́run elédùmarè ọba àwọn ọba ọlọ́run àwọn ọlọ́run aláṣẹ gbogbo àwọn aláṣẹ nílé ayé a kí yín káàbọ̀ sórí ètò tèní ẹ máa ti máa rí àlejò wa tá a gbé wá lénìí lára àwọn ọ̀tọ̀kùn ìlú ní ìlú Agége ni lára àwọn tó tó tán àwọn èèyàn tó jẹ́ kí àjọmọ Yorùbá ní ìlú Agége ni àwọn tí wọ́n ń bá wa dáàbò bo àwọn ọmọ Yorùbá ní ìlú Agége àwọn náà ni a wò pé ká tún gbé wá sórí program ní òwúrọ̀ yìí wọ́n máa bá wa dárúkọ fún àwọn aráalé torí mo rí pé inú àwọn èèyàn wa ti ń dùn wọ́n ti ń kí yín káàbọ̀ pé ẹ káàárọ̀ wọ́n ti ń kí yín káàbọ̀ ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé kán lè mọ̀ yín. orúkọ tèmi ni comrade Kazeem Ramon mo jẹ́ ìkan lára àwọn ọmọ ẹ̀yìn bàbá wa Ìbà Gani Abíọ́dún Igi, Adams the fifteen Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o bàbá má bínú o akínkàbọ̀ sórí ọmọ ló ń perí bàbá ibi tí perí bàbá wà ipòkípò tí ẹ bá wà bàbá àjíǹde ara máa jẹ yín o ẹ̀rí bá ti ṣe ìrọ́nà gbígbà o ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ náà a tó tẹ̀síwájú ní ìrìnàjò fẹ́ fi àsìkò yìí kí gbogbo àwọn aṣíwájú wa nílẹ̀ Yorùbá àwọn ọba wa àwọn kábíyèsí wa títí tó rí àwọn baálẹ̀ wa mo kí gbogbo wọn abẹ́bẹ́ náà mo fi ara ẹ̀ náà kí gbogbo àwọn olóyè wọn náà ojú òní ti gbogbo wọn àjíǹde ara máa jẹ́ o wọn á rí bá ti ṣe wọn rán gbígbà o ilẹ̀ Yorùbá kò ní gbóná mọ́ yín lára o gbogbo ìletò tí kálukú wa bá ń tò gbogbo bẹ̀ kò ní bàjẹ́ o a máa jó wa ṣe o àjíǹde ara máa jẹ́ gbogbo yín. Hmm. àwọn aráalé náà ń kí wọn náà káàbọ̀ so ẹ̀yin èèyàn wa ẹ máa bá a share program yìí kẹ́ máa love ẹ̀ kẹ́ máa like ẹ̀ bàbá ẹja wa bẹ̀rẹ̀ ètò báyìí ǹjẹ́ kí ni ẹ̀yin tiẹ̀ lè ṣàlàyé lórí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ Yorùbá ṣe ń lọ lọ́wọ́ báyìí báyìí kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ sọ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Hmm, ẹ ṣe gan olótùú ọ̀rọ̀ Yorùbá gba sùúrù gan lọ́wọ́ tí a wà yìí ó dẹ̀ gbọ̀ngbọ́n ó gba sùúrù gbà àfọgbọ́n ṣe àwọn àgbàlagbà wọn ní àràbà ní bàbá ẹni tí a bá bá lábà òun ni bàbá ká kẹ́kọ̀ọ́ láti ibi tó bá yẹ ká ti kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká kí ọ ọgbọ́n níbi tó bá yẹ ká ti kọ́ ọgbọ́n lódodo gbogbo tó ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá lọ́wọ́ ìkòsẹ́ni tó tẹ́ lọ́rùn kò sẹ́ni tó ní àrùn ni kì í ṣe nǹkan gidi ìyẹn ló fà á kìdẹ́ ń ṣèṣe ló ṣe bẹ̀rẹ̀ agbọ́júbá ni àwa iná gbọ́júbá nàìjíríà gòbẹ̀tà ìgòbẹ̀tà ọbí wa sí ni ìgòbẹ̀tà inú là bá ti dọjọ́ tètè ní adẹ̀tún wa bá náà débi pé ara nǹkan tó mú àwa náà darapọ̀ mọ́ ẹgbẹ́ OPC led by Gani Adams nìyẹn nígbà tá a rí pé bàbá yẹn pariwo pé kíní ibi táwọn bàbá wa Awólọ́wọ̀ gbé tó gbé tì sí táwọn àgbàlagbà kan náà gbé tó gbé tì sí jẹ́kẹ́mi náà dìde tó jẹ́ pé bàtà tó gbélẹ̀ tí wọ́n bọ́ sílẹ̀ ni bàbá wa yẹn náà tó bọ́ sí táwa náà dẹ̀ rí bí wọ́n ṣe ń ṣe làwa náà ṣe tẹ̀lé láti gbà táwa náà dẹ̀ ti wà lẹ́yìn wọn láti rí ìrìn àjò lóríṣiríṣi lárírí ń bẹ ìrírí lóríṣiríṣi nínú ẹgbẹ́ yìí so ọgbọ́n tí bàbá yìí wá fi ń ṣe yìí náà òun ni mo sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé ọ̀rọ̀ Yorùbá ó gbọ̀gbọ́n kì í ṣe nǹkan ta kàn máa jáde nínú àdúgbò wa kì í ṣe nǹkan ta kàn máa bọ́ síta ta kàn máa máa ṣe fílíngé fílíngé àbí ká máa ṣe làwùlàwù lé lórí àfi ká fi sùúrù ṣe àwọn tó ti wà lẹ́nu ẹ̀yẹn náà ká bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn ká ọgbọ́n àti òye tí wọ́n fi ń ṣe tó fi ń tọ́bọ̀ yẹn kájọ pawọ́pọ̀ láti fi ṣe lódodo ẹgbẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá ojú ọ̀run tẹ bá rí yìí o ó tó ẹyẹ fò láì fapá kanra wọn ṣùgbọ́n ẹ jẹ́ ká fi sùúrù ṣe hmm. ọ̀rọ̀ Yorùbá lọ́gbọ́n. pé ká fi ọpọlọ ṣe ká fi sùúrù ṣe hmm. lórí ọ̀rọ̀ struggle tó wá ń lọ lọ́wọ́ pé à ń pè fún àpérò pé a fẹ́ lọ pé ó ti tó kí yorùbá náà dá dúró àti ọ̀rọ̀ challenge security tó ń ṣẹlẹ̀ káàkiri nílẹ̀ yorùbá kí ni nǹkan tí ẹ̀yin rí kí lẹ fẹ́ sọ sí i. wẹ́ ọ̀rọ̀ afẹ́dádúró yorùbá nation yorùbá nation yorùbá nation ti pẹ́ ẹ̀ òjò ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́ táwọn kan ti wà lẹ́nu ẹ̀ tí wọ́n ti ń bà lórí yorùbá nation yorùbá nation yìí àwọn tó wà lẹ́nu ẹ̀ náà wọ́n ti ń gbìyànjú bọ̀ tọ́jà ti nípa ribiribi tí wọ́n ti kó àwọn ọmọ òde sìn yìí kò sí sùúrù tó tó fún wa torí tó bá jẹ́ báwa ṣe mú sí ní kíákíá kíákíá kíákíá yìí ni làwọn bá bọ̀ wọn ò ní bá débi tó dé tó fi nítumọ̀ sáyé tó nítumọ̀ sí gbogbo àwọn èèyàn because yorùbá nation yorùbá nation ó ti nítumọ̀ bọ̀ pẹ̀lú sùúrù ọgbọ́n òye táwọn tí wọ́n wá ń jẹ fi ń ṣe bọ̀ ló fi jẹ́ káwọn kan dé lánàá tẹ́ kí gìràgìrà bọ́ gìràgìrà tẹ́ wá kí bọ́ yìí ló di wípé ká máa ta sígbá ká máa ta sáwo ká máa ta sí kòkò bàbá àṣà sùn so òun ni pé àfi kí a fi sùúrù ṣe nǹkan tí a bá fẹ́ fi ṣe ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá kí gbogbo wa ká fìmọ̀ ṣọ̀kan àwọn tá a bá bá lẹ́nu ẹ̀ tí wọ́n ti ṣíwájú wa tó ń tukọ̀ ẹ̀bọ̀ kí ló dé tí gbogbo ọjọ́ tẹ̀lé wa ká gbárùkù tẹ̀lé wọn kí gbogbo ẹ̀ kó lè dà káyé fi àwọn aṣíwájú wa kọ̀rọ̀ sọ tó bá jẹ́ pé àwọn tó ti ń babọ̀ lánàá wọ́n ti ń fi àwọn aṣíwájú ọba ìlú baálẹ̀ olóyè ìlú kọ́rọ̀ sọ ni ibi tá a bá dé yìí kò ní débẹ̀ ibi tá a bá dé yìí kò ní débi tí à ń sọ nípa ẹ̀ yìí tẹ̀sígbà táwa rí pé ó ti nítumọ̀ sétí àwọn èèyàn làwa kan dìde làbọ́ta kúrò síbẹ̀ làwa jáde wá làwa mú ní gìrìgìrì lóní kíákíá wípé Yoruba nation now Yoruba nation now kí gbogbo ẹ̀ kó lè ṣe kí ni kó lè yá kó dẹ̀ rí bá ṣe ń ṣe yẹn ẹ bá jẹ́ ká tẹ̀lé bí àwọn tó ti ń bá bọ̀ yẹn ká tẹ̀lé ọwọ́ tó ń gbé bọ̀ kó lè yá kò sẹ́ni tí wọ́n tó wà lẹ́yìn òkan ìgbà ló kan o. Hmm. kí ló wá fẹ́ rí sọ sórí ọ̀rọ̀ security wọ́n ṣe ń gbélé tó ń gbé lọ́tún tó ń gbé lọ́sì àti iṣẹ́ tẹ̀yìn náà ti ṣe lórí ẹ̀. lórí ọ̀rọ̀ security ààbò ló ṣe pàtàkì ara ọ̀tá ìsọ̀nà rẹ o security yìí náà ajogún ẹ̀kọ́ ẹ̀ látàrí ọ̀dọ̀ bàbá wa ibà akọ́ ẹ̀kọ́ látara wọn ìyẹn ló fà á tẹ́ẹ̀fì ní rúpìsì lórí ariwo lórí ọ̀rọ̀ security gbogbo ọmọ gbogbo ọmọ ló yá kí lójú yẹ o ṣùgbọ́n ó jura wọn lọ á jura wa lọ tìjàkadì kọ bínrin bá kọni ìkan àtẹ̀fún kan security táwa ń ṣe lórí àbò Yorùbá kì í ṣe ká bọ́ sórí social media báyìí ká máa pariwo bóyá à followers bóyá à ń wá èèyàn máa like wa ẹ jẹ́ ká ṣe ààbò yẹn kí ìlú tá à ń gbé kọ́ mọ̀ pé adáàbòbò àwọn òun ni àwọn ẹ̀kọ́ tá a kọ́ látara bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn òkọ́ pé ká ní a ṣe nǹkan bá ààbò tá a bá ṣe sórí ìlú kọ́ á di gbà ìlànà gbé social media àwa rí o àti ṣe gbá kan náà kò rí bẹ́ẹ̀ ló ti ní àwọn inú community tó ní kálukú wa tá a wà bẹ́ẹ̀ mi ṣe jẹ́ olùdarí ẹgbẹ́ yìí lábẹ́ bàbá wa nílùú Agége bẹ́ẹ̀ ni kálukú náà ní kiri ilẹ̀ bẹ́ẹ̀ náà tó ní ọ̀rọ̀ tó lè sọlé lórí ààbò ipa tí kálukú wa kó nínú community tá a wà ní agbègbè tá a wà tá a lè sọlé lórí ẹ̀ a dẹ̀ mójútó àdúgbò wa gan ìjọba mọ̀ nínú ìlú tí kálukú wa mọ̀ torí àjọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn ni ìlú tíjọba bá wà tófin ṣì wà tó jẹ́ nu nàìjíríà làjọ wà nítorí bá ṣe bẹ́ẹ̀ nu àṣìjọ máa ṣe ká tó dé ilẹ̀ lérí tiwa tá à ń sọ́n pa ẹ̀ níwọ̀n bá gbà tíjọba wà ń lù náà àṣìjọ lájọ ṣe. ẹ máa bá wa ṣí ẹ program ibẹ̀ ṣe ń wọlé. àwọn ìjọba náà mọ̀ ìpàtàkó lórí security àdúgbò lórí wàhálà ìtàtẹ̀ ní fúnra wa náà yàtọ̀ sọ̀rọ̀ àwọn bandit tá à ń sọ èyí tó wà láàrin wa láàrin àdúgbò sádùgbò kò ń ṣe kékeré tó dẹ̀ jẹ́ amójútó gidi gan tàbí fọwọ́sọ̀yà táwọn ìjọba lè sọ pé ní community kálukú o ìpàbá ìlúkọ lè lórí à ń ṣiṣẹ́ gudugudu méje yàyà mẹ́fà tó dẹ̀ jẹ́ pé à ń fi ta síwájú wa ṣe lórí ẹ̀. kí lẹ wá rí sí ọwọ́ yọ̀bọ̀ kẹ́ tí ìjọba nàìjíríà fi ń mú ọ̀rọ̀ security ìlú. ibi tí ọ̀rọ̀ wà gan gidi nìyẹn olótùú ṣe gan ibi tó bá adére o òun lélẹ̀ because àwọn kan mi náà wà tó jẹ́ pa máa ń fọgbọ́n ṣe lórí ọ̀rọ̀ security torí tí ó bá dìgbà míì aláre adẹ̀lẹ́bi ẹlẹ́bi adàláre tàbá fọgbọ́n ṣe ó yẹ káwọn náà kọ́ mú security yìí lọ́kùnkúndùn àìmú lọ́kùnkúndùn náà ló de ohun tó jẹ́ pé àwa yìí náà àbáwọn dá sí because bí wọ́n ṣe ń ṣe lágbègbè wọn ní gbogbo bí àwọn ìjọba ṣe ṣe wọn ò mú lọ́kùnkúndùn tó ìgbà míì wà tó jẹ́ pé tí nǹkan bá ń ṣẹlẹ̀ tẹ́ bá pè àwọn ìjọba wọn ò rẹ́dí àti lọ o ó tẹ̀ wá wọ́ọ̀sì tán lẹ́yìn ìgbà tá a kó lẹ́yìn nsars ó wọ́ọ̀sì pín gan àìmọye bomi tá a bá pè pé à nǹkan bá ń ṣẹlẹ̀ bíbá tẹ́ bá pè àwọn ìjọba wọn ní lọ wọn jáde lọ náà ń gbà mí náà tán bá rí náà bó ṣe rí ọmọ àpòǹbẹ ni tí mo lè sọ tẹ́mi fúnra mi rí dáadáa because àwọn ò fẹ́ẹ́ fífi ọwọ́ ara wa ṣe eléyìí à ń sọ láàrin àwọn ara wa nínú community ra wa ni o nǹkan báyìí ṣẹlẹ̀ bíbá yẹn já lọ ìmí wà nínú community wa náà tó máa pè wá àfi ká lọ bá wọn ṣe ìjọba ló bá wa débi tádé yìí because wọn ò fi ọwọ́ líle mú àbòlú mú rárá àbòlú ti di kó lórí dorí kó dorí ẹ̀ mú ìyẹn ló fi jẹ́ pàwọn náà pè pè ní gbogbo ìgbà láfi ń àwọn èèyàn sínú ẹgbẹ́ yìí wípé kí wọ́n jọ kó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ OPC led by Ìbà Gani Adams kí n tẹ́ ṣe pé led by Ìbà gbogbo ẹgbẹ́ tó bá ti jẹ́ security group nílẹ̀ Oòduà àwọn abẹ́ ààrẹ ni gbogbo wa wà bàbá ọlọ́dẹ wa jẹ́ nǹkan tó ti kó gbogbo wa pọ̀ nílẹ̀ Oòduà kí gbogbo yìí lè dá vigilante hunter groups gbogbo àwọn security groups tó wà nílẹ̀ Yorùbá àwọn Àgbẹ̀kọ̀yà àti kínní àti kejì gbogbo àtàwọn OPC àti gbogbo OPC náà ta mọ̀ pé a pé lórí security ààbò ilẹ̀ Yorùbá la wà lé lórí tí bàbá ṣe ṣiṣẹ́ lé lórí kò sí gbogbo state ilẹ̀ Yorùbá láti káàkiri láti lọ ṣe kò dẹ̀ sí tí mi ò bá wọn lọ lé lórí lórí pé insecurity tó wà ní pàpẹ́ ìjọba ò lágbára wọn lákàkì lé lórí mọ́ ni bàbá ṣe pé gbogbo wa jọ pé kí gbogbo wa náà lè jọ di àdúgbò wa mú ká di agbègbè wa mú ọ̀rọ̀ yìí jẹ́ kí n rántí inú ní question yìí jẹ́ kí n rántí nǹkan kan nígbà tí wàhálà ń bọ̀ ní gbogbo ilẹ̀ yorùbá ọ̀rọ̀ kidnapper ò tiẹ̀ tí ì létò yìí o ọ̀rọ̀ àwọn bandits ò tí ì létò yìí o sí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n ti kọ lẹ́tà sí gbogbo àwọn south west governor hmm, lórí insecurity ọ̀rọ̀ rẹ o lórí insecurity pé ẹ̀ kọ́ọ̀lù táwọn ń gbà lójoojúmọ́ lórí ọ̀rọ̀ ìlú Ìyábọ̀ Òlu yìí ti mẹ́hẹ̀ẹ́ Hmm. wọ́n kidnap wọn àwọn èèyàn lè lọ sóko lọ ṣàṣẹ́ àgbẹ̀ wọ́n jọmọ pé wọ́n gba ransom bàbá pariwo títí tí kò sí gómìnà tó dá sí i bàbá yóò gbowó lọ́wọ́ eh, ìjọba wọn ò ní sálárì bẹ́ẹ̀ làwa tá a wà lẹ́yìn wọn náà kò sẹ́ni tó fún wa lówó ẹ̀jẹ̀ ara wọn àtòmíra wọn náà ni wọ́n fi ń ṣe ìrìnàjò yìí tó jẹ́ pé gbogbo wáyé náà fi ń tẹ̀lé wọn náà tàbí ń ṣe kí Yorùbá má bàjẹ́ nígbà tí wọn ò mójútó kinní tó tí bàbá pe mítìnì pé ó yá ẹ jẹ́ ká mójútó síkírọ́tà àwọn gómìnà ò rí ṣe wọ́n kọ lẹ́tà sí gbogbo àwọn ọba wa náà ládé ládé ládé kò sí gbèsè ẹ̀gbà tó dẹ̀ máa ṣe síkírọ́tì arúmọjẹ kan tí wọ́n ṣe nìbàdàn ẹni tó tayín ló lobó ẹ fàyè sílẹ̀ kí wọ́n sọ̀rọ̀ pé ọjà mítìnì ta sọ lórí ọ̀rọ̀ insecurity ta gbé wá sí bíbáyìí nìbàdàn lọ́dún yẹn náà kọ́tẹ̀ kọ́kọ́ sọ́ńtọ́ tá a ti pé gbogbo south west security meeting lè bíbáyìí kí kálukú lè mọ ibi tó máa mójútó nínú àdúgbò ẹ̀ nínú ìlú ẹ̀ níletò ẹ̀ tí kálukú bá padà délé ọ̀tọ̀ ni tó ní kọ́wọ́ kò bó wọn ọ̀tọ̀ ni tó wọ́n rán nínú ìpàdé náà ìgbà tí bàbá délé wọ́n pe gbogbo àwa ọmọ ẹgbẹ́ lóríṣiríṣi jọ ibi tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ mítì yẹn glass house lẹ́kọ̀ọ́ mi lábúlé ìgbà yẹn lọ àkúrò ń bí alọ́bàdàn a ṣe tìbàdàn tán a lọ sí ọ̀ṣun state bá a ṣe ń ṣe kiri yẹn gbogbo security agent náà tó jẹ́ pé lọ́ndà ilẹ̀ oòdùà ni bàbá yìí ń kó pọ̀ ní kọ̀ọ̀kan ẹ wo àwọn iṣẹ́ o tí wọ́n ń ṣe o lórí ààbò ilẹ̀ yorùbá o kíkiní lè dá o tó dẹ̀ jẹ́ pé àwọn followers gbogbo àtàwọn wà lẹ́yìn wọn kì í ṣe kékeré kò síbi tí wọ́n pè pàdé èsì tí gbogbo wa ò ń pẹ̀lú others group torí wọ́n sọ wípé ààrẹ ọ̀nà kakanfò tí àwọn gbà àwọn fẹ́ fi tún ilẹ̀ yorùbá ṣe ni àwọn fẹ́ fi wá ìrẹ́pọ̀ gbogbo àwọn ọmọ yorùbá ni nígbà tá a ti pèyàn lálẹ́ ọ̀nà kakanfò ṣèbí jagunjagun ni hmm. aṣíwájú ogun ni tí ò gbọdọ̀ kẹ́yìn ogun hmm. wọ́n dẹ̀ wà ní ẹ̀wà bí wà sí wọn láti kó gbogbo wa pọ̀ wọn wá ìṣọ̀kan yẹn lórí gbogbo security yẹn náà àwa bẹ̀rẹ̀ sí ń kó pọ̀ òun ni ìwọ̀nba security jẹ́ ààbò mítà ń rí lò nínú state wa àbí local government wa àbí ní àgbò àbí agbègbè tí kálukú wa bá wà ìwọ̀nba nǹkan tí à ń rí ṣe rí lò nìyẹn àwa OPC pẹ̀lú àwa kọ̀ọ̀kan tí bàbá kó pọ̀ ẹjọ́ máa ṣe ẹjọ́ máa mójútó àdúgbò yìí òun ló ń jẹ́ kí ibi tá a ti ń ráyè jọ ṣe joint work papọ̀ láàrin ara wa nìyẹn. lórí tí wàhálà bá tẹ̀ tẹ̀lé ẹ lè ríra yín pè. àríra wa pè lórí ìjókòó yẹn lórí ìpè tí wọ́n pè nígbà táwọn ìjọba wọn ò dáhùn sí nǹkan tí à ń sọ ni inú ọ̀rọ̀ tí mo tún sọ iná ló bá àmọ̀tẹ́kùn jáde o gbogbo ẹ̀yin tí ẹ mọ̀kànkan aláìmọ̀kànmọ̀kàn kí ló bá àmọ̀tẹ́kùn jáde ààrẹ ọ̀nà kakanfò ní hmm. southwest eh, west security tá à ń sọ pa ìtẹ́rí network kẹ́rí ààrẹ ọ̀nà kakanfò ní lórí insecurity tí wọ́n pa àwọn gómìnà lé lórí làmọ̀tẹ́kùn bá jáde àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run la lọ́jọ́ tèmi wípé ibi tí bàbá yìí ń bá wa lọ nílẹ̀ yorùbá ọlọ́run fi iṣẹ́ wọn wọ̀n ní àpẹẹrẹ tó dáa tó nítumọ̀ sáwọn èèyàn ọlọ́run ọba tó nítumọ̀ sí àwọn èèyàn gidi nílẹ̀ yorùbá tí gbogbo wa rí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba kọ́nà túbọ̀ bàbá lọ́rẹ̀ mi wọn má ṣùgbọ́n ní àdúgbò kúrú. àdúpẹ́ hmm, lọ́wọ́ yín fún gbogbo atótónu yín kí lẹ tiẹ̀ lè wá tiẹ̀ wá sọ lórí Ìbà Gani Adams tí wọ́n jẹ́ ọ̀gá yín àti àwọn kan tó rà ń gbọ́ táwọn kan ń wo tó ń sọ lórí social media pé wọ́n ń lo ẹlẹ́dàá yín ni bóyá kò sí nǹkan kan lọ́wọ́ yín tó bá ti lò yín tán kò ń sówó lọ́wọ́ yín pé kíní kí lẹ lè sọ lórí àwọn ọ̀rọ̀ yẹn fún àwọn èèyàn wa ńlé. ìbọn lọ́run ìbẹ̀yàn mo lọ́wọ́ ọlọ́run ọba mo dúpẹ́ lọ́wọ́ orí mi mo dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá mi tó gbé mi mọ irú èèyàn bíi ààrẹ ọ̀nà kakanfò hmm. tó jẹ́ kí n máa tẹ̀lé wọn ọmọ àkàrà dídí gbọ́mọpọ̀ lọ́jà arigidi ọmọ òkọ́lé ẹ̀tù kọ́lé ìbọn ló wọ́n fẹ́ o bàbá máa dúpẹ́ lọ́wọ́ yín títorí pé kí ni àwa tá à ń tẹ̀lé yín à ń dín ọlọ́wọ́n ọba tó mú wa tẹ̀lé yín because kò sí èèyàn tó máa tẹ̀lé yín tí ilé ayé ò ní nítumọ̀ sí tó bá lórúkọ tẹ́lẹ̀ wà tó lórúkọ sí hmm. bẹ́ẹ̀ ni nínú Agége táwa wà yìí a lórúkọ ká tó wọnú ẹgbẹ́ àṣekọ̀ tó nǹkan kan ìgbà tá a tó wá wọnú ẹgbẹ́ yìí ẹgbẹ́ yìí tó wá tó tàn mọ́lẹ̀ sí hmm. ìwà ń ṣẹgbẹ́ nìkan nínú ìwà àti ìṣe tí a kọ́ lára yín la fi jẹ́ èèyàn ìhùwàsí yín báyìí ni ká ṣe rìn báyìí ni ọ̀ṣẹ́ ń ṣe ilé ayé báyìí ni ọ̀ṣẹ́ ń rìn òun ló jẹ́ káà náà jẹ́ èèyàn àdẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba tó sọ wá déèyàn nínú ìlú tá a wà lẹ́nu ó lè wọnú agége èèyàn kan ò lè wà bẹ̀ nínú agége lọ́jọ́ tèmi lára ìhà ìwà tá a kọ́ ẹ̀kọ́ tá a kọ́ lára bàbá àwọn òró bá fi hàn bẹ́ẹ̀ la àkèrè balẹ̀ fi àkèrè jòyè fi àtọ́bàlú agége àtọba alúbomi àti gbogbo baálẹ̀ tó wà nínú Agége kò sí ìdáwà arínfín nínú wọn lára ẹ̀kọ́ tí a látara òbí wa àtúwá tún nímọ̀ sí wọ́n bí wa tán àtúntẹ̀síwájú látara bàbá wa akẹ́kọ̀ọ́ gidi lára wọn bí èèyàn ṣe lè jẹ́ èèyàn lé ayé tó bá jẹ́ tó jẹ́ èèyàn tó jẹ́ pé onísùúrù ẹ̀dá tọ́lọ́ fi rán ẹ̀ wàá jẹ́ èèyàn látara bàbá yìí o tó gbogbo ń tà dá lọ́jọ́ tèmi ààrẹ ara ààrẹ ni orúkọ ààrẹ ni ó yè mí náà lẹ́nu pẹ̀lú adúrú mọ́tò bàǹbà tẹ́ gbé wọlé táwọn kan ní. àdúpẹ́ ah, lọ́wọ́ ọlọ́run ọba because tí yínníyínní kẹ́ni ṣe mí ìṣẹ̀dá rẹ̀ ṣe fáwa bàbá tẹ̀lé èèyàn kan wá sọ pé wọ́n ń lògo àìnírógo ah, olóyin ọlọ́run má jẹ́ kó rí o bí kò mà ní pa wọ́n because ìrógo tèmi tó bá jẹ́ òun náà ń lò tó fi ń da fún mi sí lẹ́yìn wọn yìí Ah, bàbá túbọ̀ máa lògo mi lọ mo wà nínú ẹgbẹ́ yìí ìyàwó mi wà ní ẹgbẹ́ yìí àwọn ọmọ mi wà ní ẹgbẹ́ yìí ẹ lògo gbogbo wa pọ̀ kó lè túbọ̀ dáa fún gbogbo wa sí because kó gbogbo wa ẹ adúpẹ́ ààyò ebi ò pa wá a nítẹ̀lọ́rùn ni gbogbo àwọn tó ń lọ sọ fún gbogbo sùnmọ́ mi kiri fáwọn diaspora yẹn ewo ni bàbá ológo wọn nu wọn náà ògo wọn tó lò tí wọ́n fi jẹ́ èèyàn kan tó kò lẹ́yìn wọn. Hmm. lọ́jọ́ tèmi kí ni wọ́n ṣe mọ́ nǹkan tó mú kó lẹ́yìn ààrẹ amọ́ra wa nu ayé amọ́ra wa dáadáa ìbátọ́ ìgbèjẹ́ fojú tí wọ́n gbà fún ẹni tọ́lọ́ ń gbà fún tàbá gbà fún ẹni tọ́lọ́ ń gbà fún ní ayé ìkéré bus stop ní àti làyàn tó bá tásìkò tọ́lọ́ bá tásìkò tiẹ̀ rẹ̀ ẹ mọ iye àwa tọ́lọ́ ti kẹ́lẹ́yìn ìmọ̀ rẹ̀ ẹ mọ iye àwọn tí ó jẹ́ pé ó nínú àwa tá a wà lẹ́yìn ààrẹ tí a nílé ju ààrẹ lọ lé mélòó ni bàbá ní ẹ mọ iye mọ́tò tẹ ẹlòmíì ní nínú wa wọn wá lọ ń lògùn gbogbo wa ẹni kan túbọ̀ máa lògùn wa lọ <laughs> àní rí ògùn yẹn lọ ọlọ́ọ̀ má jẹ́ ká yẹn rí o tó bá jẹ́ pé ògùn yìí ló ń lò ló fi ń da fún wa lójúmọ́ mọ́ tá à ń rọ́nà wa gbà tá à ń rí jẹ tá à rí mu tá à bọ́yàwó tá à bọ́mọ tá à rí nǹkan mí gbèsè nínú ayé yìí kó túbọ̀ máa lo ògùn yẹn lọ ṣe wá rí gbogbo èyí tí wọ́n wá ń sọ fún náà tí ò yé yín ẹ̀wọ̀n náà ń lògo wọ́n ṣe kinní kan wọ́n ṣàwo ẹ bá béèrè kúlẹ̀kúlẹ̀ ẹ béèrè ibi tó ti ń bọ̀ wọ́n tó gbéròyìn ẹlẹ́jẹ̀ wá bá yín ẹ béèrè pé kí ló ṣẹlẹ̀ kọ́ tó gbé gbogbo nǹkan tẹ́ gbé wá bá yín èèyàn tó ń lògo wọ́n ń lògo ẹ̀ ó gbéròyìn wá bá yín pé àwọn ti já mọ́ yín lọ́wọ́ wọ́n ṣépè fún wọn ni èpè yẹn mọ́ àwọn kan èpè tó mú àwọn yẹn náà àṣejúpẹ́ èmi rèé ojú òpá mi bẹ̀tà wọn tí wọ́n mọ̀ pọ́n lògùn wọn látọ̀dún tó ti kúrò wọ́n gbowó lọ́wọ́ olóṣèlú wọ́n gba owó lọ́wọ́ ọ̀rọ̀ wọ́n gbowó gbangba gbogbo ẹ̀ náà kì í náà fi dà kí ni ìgbésí ayé wọn ṣe nítumọ̀ sí fún wọn ẹni tó rí ti dá ẹni tó rí ti dá ẹni tó rí ti ṣà dá àkọ́ndélédùà ọlọ́run ló yàn ẹgbẹ́jẹ́ forí àti ju ààrẹ lọ́lẹ́ bá lọ àìtó náà bá bọ̀ gbogbo lògùn wọn ṣe gbá kan yẹn àárín oníṣẹ́ ni àárín fi ń náyé èèyàn pàtàkì ní ààrẹ tábà mọ iye èèyàn tí ó ti là láti pàṣẹ ẹgbẹ́ yìí àbí látara ààrẹ kì í ṣe kékeré kò dìgbà tá pariwo a mọ iye èèyàn mo tún ní program ẹnu bí gan tó máa ní èèyàn kan kú èèyàn náà fún hundred thousand mo mọ ẹni tó kú tọ̀gà ní ká dáwó fún lẹ́yìn tó kú lẹ́nu struggle yìí tá kọ́lé fún o hmm. yes ẹ fún ẹgbẹ́ NCC and NEC ọga arrest owó nínú eh, ẹgbẹ́ yẹn adáwó ń bẹ̀ wọ́n lẹ́ni yẹn ti nílẹ̀ bí báyìí lóde yẹn náà lọ síbẹ̀ yóò ju three bedroom flat ẹ̀ lọ́kọ́ kẹ́ parí bẹ̀ kì í ṣọ̀nà kan èèyàn kan náà nínú èkó gidi tọ́gà ọmọ yìí nàná tẹ bàbá ọ̀gá tọ́jú bàbá ẹni yìí tó fi kú ni hmm. ẹni tó tún kú nìyẹn o ẹ ṣe báyìí fún wọn ẹ ṣe báyìí fún ọmọ wọn ilé tó tún kọ ẹ náà ẹ mójútó àwọn tó mọ nǹkan tí mò ń sọ yìí wọn á mọ bó ṣe kọ nípa àwọn tí mò ń sọ yìí ó yí wa tó bá wá dẹ̀ mọ́ yí pé bóyá irọ́ náà pa lára wa tí ẹ ti kúrò ẹ̀yin kan tí ẹ̀gbá kádàrà tẹ kúrò o lè béèrè lọ́wọ́ mi pé bo màá dẹ́ lóhùn láti lè jẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi kọ́ wa ká bọ́ sórí social media báyìí ká máa pariwo ohun tá a bá ṣe bẹ́ẹ̀ kí iṣẹ́ wa máa hàn sí àdúgbò tá a bá wà òun lẹ̀kọ́ táwa rí kọ́ látara ààrẹ tá a bá ní ká bẹ̀rẹ̀ sí wo iṣẹ́ tí bàbá ti ṣe nílẹ̀ Yorùbá lọ́tún lọ́sìn ilẹ̀ aṣú ilẹ̀ amú. Hmm, ẹ ṣe kí lẹ lè sọ sí lórí ọ̀rọ̀ àwọn agitators yìí tí wọ́n ń bú àwọn tí ò yẹ kó máa búlẹ̀ yorùbá àti pé ṣé ẹ̀yin gan ní ìgbàgbọ́ lórí ọ̀rọ̀ yorùbá nation gẹ́gẹ́ bí ìbéèrè táwọn viewers wa tó ń kọ síbí. yeah yorùbá nation yorùbá nation yorùbá nation now ó di dandan láti fẹsẹ̀ múlẹ̀. pé no going back ni. no going back because ìgbàgbọ́ rẹ̀ nìyẹn hmm. fún ẹ̀yin tí ò bá yé ààrẹ wa agitate lórí owó kan wá followers pé ká negotiate ná ilẹ̀ lérí òǹdẹ́bá nítumọ̀ sí àtàwọn tó sọ̀rọ̀ tí wọ́n bẹ́ bọ́ta ń sìn tó jẹ́ pé wọ́n bú ọba wọ́n bú ìjòyè ó mà ṣe o mo sọ́rí fún gbogbo yín àwọn ọba ládéládé náà kò sí tí Yorùbá nation òun nínú wọn kò sí tí ò tẹ́ lọ́rùn kò sí tí ò fẹ́ wá ilẹ̀ bàbá ẹ̀ nínú wọn kí gbogbo wọn náà dúró lórílẹ̀ yorùbá ìpè ilẹ̀ olómìnira yìí kò sí tí ò fẹ́ pàtàn yẹn pé àwa la ní kíní ìṣojú ẹ̀ ló ṣẹ̀mí ẹ̀ láti ṣe ṣùgbọ́n wa ní nàìjíríà ẹ jẹ́ ká ní àròjinlẹ̀ kò sí ọba kan ṣo tó wà lórí àpèrè tí ó sì ọwọ́ ìjọba nàìjíríà mẹ́ẹ̀ látòrí ìjọba ìbílẹ̀ tó fi dórí state tó ẹni tó ń bá wa kò sí ọba kan gbogbo àwọn táwọn sọ pàtó ń bú ọba tó ń bú gbogbo ẹ̀ ọba wo ló wà nílùú títí ẹ tó jẹ́ pé ìjọba kọ́ ló fún ní ọ̀pá àṣẹ hmm. staff of staff of office ọba wo ṣé irú ọba yẹn tó jẹ́ pé ìjọba ló gbé staff of office lé lọ́wọ́ ló máa bọ́ ba bọ́ síta ló ní yorùbá nation ṣé ẹ̀mọ̀ ẹ̀bẹ̀ ti dá wàhálà lẹ̀ sọ́ba ọ̀gbọ́n lọ́rùn ẹ ti dá wàhálà lẹ̀ sọ́ba náà lọ́rùn because ọba tá a tún wá sọ iná ẹ̀ mọ̀ gbogbo alamọ́bílẹ̀ odò àṣírí lórí ipò ọba eighty percent gbogbo ọba ilẹ̀ yorùbá la máa wà ń kọ́tù báyìí ṣé wọ́n ti ibi tí wọ́n ti ń bú ọba ni wọ́n kàn wá wí pé ilé ti ń bú ọba wà fẹ́ afẹ́nu yẹn wọlé sí yẹn lọ́wọ́ pé ó ti ń bú jọba ó pé kọ́ndì wọ́n máa yọ Sanusi Lamido Lamido Sanusi kò sí kankan òṣè pẹ́kẹ́ òṣèlè. Hmm nǹkan òṣèlè kò ní tọ́nù ràn ìtọ́ni. ìyẹn ni pé wọ́n fi jófin fáwọn ọba tó kù. àwọn ọba tó kù ta ló máa rírù yẹn tó máa tún sọ aṣọ rẹ̀ sòrò. ọ̀rọ̀ rẹ o. ẹ wá bọ́ síbẹ̀ ẹ bàbá wa ọ̀ọ́ni ọ̀nìrìṣà àbí bàbá wa aláàfin ikú bàbá yèyé àbábà àwọn àwọn ọba aládéládé tó kù ọba àlùmí lálákè kábíyèsí mẹ́ẹ̀ mo fún gbẹ̀yìn àgbẹ̀ ọba ṣé gbogbo orú àbàbá ilẹ̀ máa wá ní kíkálukú wọn ojú wọn ti rí i kí lọ́dún gbogbo àwa tá a bẹ̀rẹ̀ sí ń dé sọ tá a sọ gbẹ̀ ṣé mọ̀lá ní tó wọn ni àbóyè ọ̀tọ̀ ní kọ́ kẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ ní kọ́ ròyìn ọ̀tọ̀ ní ipò tí wọ́n wà yẹn táwọn alálẹ̀ tí wọ́n á fún òye kan fún wọn lé lórí ṣé yẹn la rí ṣé ìrírí yẹn ni ká sọ ìrírí tó ti wà lórí bàbá wa aláàfin ní tí wọ́n ti rí ṣé òun ni ká sọ àbí bàbá wa ọ̀ọ́ni níwọ̀n bàgbà tí wọ́n ti rí àbí tí wọ́n ti fẹ́ gbọ́ àbí ìmísí tí wọ́n ti rí ẹni tí ìpè bá ti wà lára ẹ̀ bọ́ sórí social media torí wọn sì sọ pé wọ́n ti bọ́ta àbí balẹ̀ kan wọn fi yẹn kọ wa ìyẹn lè fi rí i pé àwọn ọmọ Gani kí ni wọ́n ń ṣe àwọn ọmọ ààrẹ kí ni wọ́n ń ṣe lórí Yorùbá nation àdé ń ṣe gudugudu méje yàyà mẹ́fà because gbogbo àwọn ọba ẹ̀ rí pé ọ̀gá níbọ̀wọ̀ fún wọn tí kì í ṣe kékeré táwọn náà dẹ̀ kọ́ ẹ̀kọ́ yìí láti ara wọn kò sí program ọ̀gá tẹ máa rí NCC e bóyá festival lẹ bá ń tiri wa tẹ́ à ń ṣe bí ọ̀gá bá dìde báyìí àpọn ọba lé ní kọ̀ọ̀kan ibẹ̀ lẹ bá ti máa rí kílẹ̀ ń fọba pè ọba o ọba aláṣẹ ọba ní kọ̀ọ̀kan ní àrèmákí wọn tó fi dórí balẹ̀ ẹ̀kọ́ ẹ̀ ló wà lára tiwa náà tí àwa náà ń lò kì í ṣe pé kẹ́kọ̀ọ́ wa bọ́ síta lórí social media kẹ́ máa constitute nuisance sáwọn ọba gbogbo àwọn ọba ìlú ní nǹkan ṣe nílẹ̀ Yorùbá o tí ó bá yé yín wọ́n níjọ àwọn lọ́balọ́ba náà ti yọ ìjọba gbogbo àwọn ọba yìí ni wọ́n ní nǹkan ṣe ikọ́ tí ò yẹ yẹn òun ni wípé ìgbà tójú dúdú térò ti pọ̀ ẹmọ population wá sí i ẹ wò ìgbà térò pọ̀ tíjọba gòun tí ìríṣẹ́ ṣe ẹnu ọba kàló kálẹ̀ tó ó ká gbogbo àgbègbè tí wọ́n wà ẹ wòye gbó tí máa ń ṣe máa wọ̀ ṣẹ́kọ̀ọ́ ń bí láti Ìbàdàn àbí láti Abẹ́òkúta ṣé nísìnyí tí gbogbo population ẹ̀ta ayé ti lu jára láti bíbá ìsábẹ́kúta wọn máa rí mọ́tò ilé jára wọn ni àbí ibi tí kálukú bá lọ ṣé bẹ̀lẹ̀ wa ti máa ní pé ọba kan kó wá bọ́ síta kó máa bàjọ̀bàjà ẹwà èrò tó wà lẹ̀ kí ní ìgbọ̀ngbọ̀n tá a bá fi ọgbọ́n ṣe é ọgbà náà ní gbèsè tí wọ́n ń gbé lẹ̀ ṣé ká bá parọ́ mọ́ wọn ti pè wọ́n wọ́n ní kán wá gbowó wọ́n ti pè wọ́n wọ́n ní kán ṣe kinní kan ọba kan so gbogbo orú eléyìí kì í ṣe kan tó dáa àti ká fi sùúrù ṣe é. bàbá ẹ bá wa sọ sí eléyìí náà pé ṣé ìjọba aṣọ ń san sálárì fún ààrẹ nítorí a máa ń ráwọn tó wà ń dá àsórà gbogbo ẹ̀ tó máa ní kárẹ̀ jáde kọ́ bá wọn lọ ṣe báyìí bí pé bóyá ààrẹ ni ó ń gba security vote ṣáàrẹ ló ń gba owó yẹn ni àbí kí lè lè bá a sọ lórí ẹ̀. ọ̀ẹ́ dandan ni wọ́n gbọ́dọ̀ pàdé o position tí wọ́n wà ní ààrẹ náà náà gbọ́dọ̀ pè ṣùgbọ́n tí ò bá wáyé wọn yẹn ló yẹ kó wọ́n béèrè fún hmm. tí nǹkan bá ṣẹlẹ̀ tàbá ti pe ààrẹ ká tó lè máa wá sọ ọ̀rọ̀ nídàkejì sí bàbá ẹ kọ́kọ́ gbọ́ tẹnu wọn tó tá a bá gbọ́ ti tẹnu wọn làwọn nǹkan tí a máa gbégbé sẹ́lẹ̀ lórí gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí ààrẹ ò gbowó lọ́wọ́ ìjọba àtẹ́mi mọ́ o tẹ́mi náà wà nínú ẹgbẹ́ mi oṣù ọmọ ogún ọdún díẹ̀ o yes èmi ò sọmọ gan nínú congress tàwa ń diẹ iná tí ò dẹ̀ síjọ́ kan kan sọ pé ibì kan wà láti ń gba allocation ibì kan wà tó yẹ ká ti máa ṣe tá a bá yọ owó àwọn àgbààgbà ilẹ̀ yorùbá àárẹ̀ ọ̀nà kákàǹfò náà ní staff of office náà ó yẹ kí àárẹ̀ ọ̀nà kákàǹfò ní sálásírì yìí nílẹ̀ yorùbá kò síbi tí wọ́n ti sanwó fún wọn wọn ò gbowó hmm. síbẹ̀ ni wọn ò fi yẹn ṣe wọn ò wò yẹn owó ara wọn ni wọ́n ń lọ sínú ẹgbẹ́ yìí hmm owó ara wọn yẹn náà bọ́ ṣe ń yẹn náà táwa náà tajọ́ mọ lẹ́yìn wọn tàbá nídìí o nǹkan míì tágbára wọ kàtà bá pè wọ́n lókè wọn aránṣẹ́ sísàlẹ̀ àwọn náà dẹ̀ kọ́ wa bá ṣe pẹ̀jà láàrin ara wa náà tá a máa dira wa mú tá à ní wojú ìjọba ká tó gbé ìgbésẹ̀ nǹkan tá a bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ni àárẹ̀ ò gbowó lọ́wọ́ anybody o kò sí tí ó gbowó lọ́wọ́ ààrẹ ẹ wá ń béèrè lọ́wọ́ question pé kí ni ààrẹ ń ṣe tí wọ́n bá ń ṣe nǹkan ẹ̀bọ̀yà rèmí àníyà kọjáde rálì ọmọ náà kọ́ ṣe rálì àwòkọ́ṣe làárẹ. àwòkọ́ṣe làárẹ. ààrẹ hmm. kì í ṣe ní àríkọ́gbọ́n àwòkọ́ṣe. mo tún kọ́gbọ́n lè ní. o ní ààrẹ níbẹ̀ kí ni àwòkọ́ṣe ààrẹ gìràgìrà kọ́ lọ́rọ̀ agitation tá à ń sọ pa èyí kò dìgbà tá a bọ́ bọ́ sàdúgbò. ẹ máa ṣí ẹ prógrámù yìí ẹ ṣí ẹ dànù. nuisance ká máa fò ní àdúgbò ká dá gòsòlò lẹ ká dá traffic lẹ kíjọba náà kó tiwọn dé wọn máa pa àwọn ọmọ ọlọ́mọ. Hmm. lọ́tún lọ́sì tíagas lásán ẹlòmíì ibi tó yẹ kó bá rẹ̀. ṣùgbọ́n gbogbo nǹkan tá à ń ṣe ìtẹ́ bá farabalẹ̀ rí lára rẹ̀. Hmm. kí ni ẹ̀ ń ṣe náà tá rẹ̀ ò ṣe. n tí ò yẹ yín sì máa sọ fún yín ẹ̀ wá ibi tí a ti ń gbàdá tí wọ́n ti ń ṣe é lórí state of the nation ìbọ̀lẹ̀ ti rí ààrẹ tí wọ́n bá ṣe festival tàbí open nurses la máa ń ṣe kiri gbogbo local government or state tí ààrẹ ò ní sọ̀rọ̀ lórí Yorùbá nation tí wọn ò ní fi strong message ránṣẹ́ sí government. nǹkan tàdé ń pè rally náà nìyẹn. nǹkan pè rally rèé o ibi tẹ̀dẹ̀ ń sọ ìyẹn mọ èèyàn tó máa wà níbi tí ọ̀gá máa wà ẹ wo èrò tó wà ń bẹ ìjọba yìí máa wà ń bẹ o tó máa ṣe security ìtàrí náà. ọgbọgbọn. Hmm. gbogbo mẹ́sẹ̀gì tẹ̀yìn ń wò bóyá pé ká dá gòsò lẹ̀ ká dá wà lálẹ̀ kí gbogbo ẹ máa ṣe ẹ wo gbogbo ibi tí àgbà ti ń padà ṣe nǹkan wọn hmm. wẹ́rẹ́wẹ́rẹ́ tó ti ń ṣe létò. ọ̀rọ̀ rẹ o. tó dìgbà tó yẹ pé a bọ́ sí títì inú àdúgbò lójú títì ládùúgbò nínú àárín ìlú lálẹ́ ti máa pe gbogbo wa jókòó sí tí gbogbo wa ti máa rí ta ti máa fetí gbọ́ ọba máa wà ń bẹ̀ gbogbo tẹ́ ń sọ pé àwọn ọba ò dá sí i gbogbo tẹ́ lọ́ba ò ṣe yìí ọba wà ń bẹ̀ o yóò lórí yorùbá nation ni o ọ máa sọ mẹ́sẹ̀gì yìí o ọba náà máa sọ títí wọn náà ń bẹ̀ o lórí yorùbá nation tẹ́yìn ò lè rọ́bá kẹrí balẹ̀ kẹrí ìjòkó yè kó síbẹ̀ kò sí fẹ́síbà tá a máa ṣe tẹ́ẹ̀ní rí wọn bẹ̀ ẹ̀ dẹ̀ ní débẹ̀ kẹrẹ́ ọ̀gá má sọ̀rọ̀ lórí rálì wọ́n á tún ka yorùbá anthem wọ́n á ka yorùbá anthem wọ́n á dẹ̀ tún sọ̀rọ̀ lórí festival wọ́n á sọ̀rọ̀ lórí state of the nation ibi tí olùdé lórí insecurity bíjọba ò ṣe ṣe tó bí ṣe ṣe dáadáa kí ló tún ju rally kí ló tó yẹn pẹ̀lú ìjókòó pẹ̀lú sùúrù. ìyẹn ló ń ní strategical rally. bẹ́ẹ̀ni ìyẹn ni àwọn bàbá wa náà sọ ní ètèlógún. ètèlógún. a kì í díjọ́ jagun. a kì í díjọ́ jagun. ètèlógún. Hmm. because ìgbà tẹ́ ẹ à ń lọ sí state báyìí lọ́la à lọ bí báyìí lọ́tún la ẹ̀yẹ àwọn tẹ́ ń lọ bá ń bẹ̀ á ṣe sẹ́yìn nínú ẹgbẹ́ yìí ìbí ta fẹ́ wọ̀ ìyàwó sínú pé bá kàn Hmm, a máa tẹ̀lé ọ̀gá ẹ̀tẹ̀ mọ́ pariwo má tìtì ní ibi tọ́ka bá níbi tá a lọ ni àjọ ń lọ ni ọgá ọ̀dẹ̀ ń ṣe bá pẹ́yà nìṣó bẹ̀ ọ̀gá máa ṣíwájú a máa tẹ̀lé ni gbogbo àjọ máa débẹ̀ ni tó bá pẹ́ nu ẹgbẹ́ dáadáa bága ni gbogbo àti kò tá a bá lọ state mi bága ni gbogbo àti máa dúró dá mọ́tò jọ àjọ ń wọ̀lú yẹn lọ ni níbi tó bá gbogbo ká máa ń wọ̀lú lọ ká máa ṣe láàlì lọ kíní kan yẹn nù ìyá àti kọjá rẹ̀ kakọ̀jú oyè typewriter àtijọ́ lórí social media pọ̀rọ̀pọ̀rọ̀ ẹjọ́ nǹkan ṣé nísìnyí wọn lè gbé ibi ẹni ibi tó gbọ́ ti yí wa dé sìn kéèyàn kan ń wo ẹ báyìí gbogbo nǹkan tẹ́ ti padà sí tẹ́ ti kọjá ẹ̀ nínú ayé kó wá ní kẹ́ padà síbẹ̀ kó wá ní kẹ́ padà síbẹ̀ àná láptọ̀pù wọ́n ló gbé lára typewriter wá sí sẹ́kẹ́sẹ́kẹ́ wọ̀ pẹ̀lú fásitì easyway way. máa fi táìpù sí tẹ́lifù máa lọ fastest eh, technology latest one wọ́n wá dúró lórí typewriter àtijọ́ ní nǹkan tá àti go through tá ti pass through tá ti kọjá kíláàsì yẹn èèyàn kan ò lè fàárẹ̀ sẹ́yìn ààrẹ ti kọjá rálì hmm. ààrẹ ti kọjá ìgbésẹ̀ yẹn rálì ìjókòó ṣe tá máa jẹ tá máa mu tí gbogbo a máa jókòó láàrẹ ṣe hmm. táwọn táwọn bá wí iná máa wà ń bẹ tọrọ máa wọrí tọrọ máa wọrí tọmọdélé jíṣẹ́. Hmm.